الحمد لله وحده الحمد لله الحمد لله وحده وأشهد أن لا إله إلا الله وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحده يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله دجاج أو أقوك تلوم بلدها tó fún kálukú pé ó lò nílé ayé àkókò tó ṣe pé níbẹ̀rẹ̀ ni a sì ti mà nínú mà ike gbogbo nǹkan tó bá ti níbẹ̀rẹ̀ yóò lópin níjọ́ kan àwọn èèyàn gbogbo èèyàn náà lọ́lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ló fún kálukú lákòókò rẹ̀ tí ó lò nínú ilé ayé ó ń bẹ nínú wa ẹni tó lo àkókò tiẹ̀ sí ń tọ́ da ó sì wà nínú wa ẹni tó lo àkókò tiẹ̀ lọ́nà tí ọ̀dà ẹni tó ṣe é gbé ó fi àkókò sílẹ̀ láti fi sin lọ́hùn ó lò dáadáa ni àtọ̀ sẹ́ni tó lo àkókò tiẹ̀ láti fi sin lọ́hùn òun lo àkókò tiẹ̀ dáadáa ẹni tó lo àkókò tiẹ̀ láti fi gbéra láti fi kan lọ síbòmíì nítorí àti bá a sokun ó lo àkókò rẹ̀ dáadáa ni yàtọ̀ sẹ́ni tó ṣe é òun náà lo àkókò láti síbi kan lọ síbi kan láti lọ já fún ẹbí òun náà lo àkókò tiẹ̀ ṣùgbọ́n ó lò lọ́nà tí kò dára ẹni tó jẹ́ ike ó lo àkókò tiẹ̀ nítorí àti lọ wá jíjẹ àti mímu fún ara rẹ̀ ìyàwó àti ọmọ rẹ̀ ó lo àkókò rẹ̀ dáadáa ni yàtọ̀ sẹ́ni tó jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ tó ṣe ike oríta lòún fi ṣe ibùjókòó. ìwọ awọ ẹni tí ń lọ sí ń bọ̀ ìwọ awọ ìwékòwé ń ọ ò ń lo àkókò tiẹ̀ sí nǹkan tí ò wúlò ni ẹni tó fi àkókò tiẹ̀ sílẹ̀ láti pàkíyèsí àwọn èèyàn lọ sí di mímọ títí nà lọ ṣùgbọ́n lo àkókò yìí lọ́nà tó dára eléyìí tó pé wọ́n padà so èso rẹ̀ mú lọ́dọ̀ ọlọ́run ọba ọba nínú ìwà àti ìṣe àwọn ẹ̀dá rẹ̀ yàtọ̀ sẹ́ni tó lọ àkókò díẹ̀ láti takotọ náà láti yapa síta nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa dájúdájú lílò ló ná rẹ̀ ṣùgbọ́n lò ní lílò tó ṣe gbé yọ padà di ìbálẹ́jọ́ fún tó bá di lọ́la òkèèyàmà dájúdájú àkókò ó pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé ọmọ èèyàn. nítorí kígbà tí ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa tọ́sẹ̀dọ̀ oníkálukú wa ó ti síwájú kọ àkọọ́lẹ̀ iye mímí tí oníkálukú mì iye àkókò tí oníkálukú lò níláyé iye ọdún tó oníkálukú lò kótó tó kúrò nínú ilé ayé yìí ọlọ́wọ́n á fi ọ̀rọ̀ ọ̀lẹ̀ fún oníkálukú kó lọ àkókò tiẹ̀ ọjọ́ ayé rẹ̀ bọ́lá ti ṣe wò ó ń bẹ nínú wa. àwọn ẹni tó ń lò lọ́nà lọ́dà ó sì pọ̀ jọjọ nínú wa àwọn ẹni tó ń pè wọ́n lọ àkókò wọn lọ́nà tí ọgbà wúlò àkókò wọn púpọ̀ ike gbogbo àkókò nínú òkìtì ayé ọmọ èèyàn tí nǹkan kan bá ti lè kò tún ṣe dá padà má tí nǹkan kan bá ti nǹkan kan ti lọ nínú àwa ntọ́sẹ́kù eléyìí tó báwo ló ti wá nílò àkókò rẹ dáadáa nígbà tó ṣe é pé gbogbo àkókò yẹn bó ti ṣe lọ òun náà ni ọlọ́ọ̀ni kó máa pàpọ̀ rẹ̀ nítorí ń lo àkókò rẹ tó ń fi ṣe dáadáa ló fi fà fúnra rẹ ni àbárí ló fi ń fà mọ́ra rẹ lára gbogbo ẹ̀ náà ni wọ́n pa àkọọ́lẹ̀ rẹ̀ fún ọ. inú balọ̀ lọ́rẹ́ dáa ti pàkíyèsí wa nínú suratul Asr ó ní wal Asr innal insana lafi khusr. إلى الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قلني والعصر وانظر بلو أقوكو أقوكو الإمام ابن كثير رحمه الله قل انت أبالير فلو قلني أقوكو سي سيامينيا ثم انسل نوري ببو مسي انسي ó dára kò dára ibi tí ìgbà yẹn ń bọ́ sí òun náà ni wọ́n ń lákòókò nítorí pé àkókò yẹn òun náà ni ó kóra jọbọ tí wọ́n máa jẹ ọjọ́ ayé tiẹ̀ ọlọ́run ló fi búra. pé dájúdájú inú òfò òun náà ni gbogbo ọmọ èèyàn wà ó nítorí pé a táwọn àbá ti fi ṣe iṣẹ́ rí eléyìí tó ti pé ládàá rẹ̀ yọ padà jẹ́ ọ̀rọ̀ náà lọ́tọ́ bá di lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ohun tó dájú náà ní pé inú òfò lèèyàn wà ẹni tó yẹ gbogbo ọjọ́ ayé tiẹ̀ òun lò bátúbátú òun lò rádaràda ọtí ni ògùrọ̀ ni ni ògógóró ni gbogbo àwọn amúkúmọ̀ ìjákújẹ ọlọ́yìn tọ́jú ayé rẹ̀ ṣe bí ti ṣe ń gbé bẹ́rẹ̀ kẹ̀tẹ̀ bẹ́ẹ̀ náà ní gbé tínrín ìgbésọ́yé tiẹ̀ fojú òun wà mojú òun gbogbo àwọn ọ̀wà dára àtàwọn ọ̀wà rádaràda èmokòmò ìjẹkújẹ òun náà ní fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣe kò sí tàbí ṣùgbọ́n inú òfò lọ́wọ́ fẹ́lẹ́ sọ́dọ̀kọ́wà lọ fọ́ ńlá kò pé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá lódodo rí ambọ̀sibọ́sì pé yọ tẹ̀lé kò sí ẹ̀ jẹ́ni tó ṣe é ṣe sọ̀rọ̀ ẹ̀ irú àwọn wọ̀nyẹn láti láti inú òfò lọ́wọ́ nítorí pé kò lògbèsè ayé fún nǹkan tó lọ́wọ́ bá ti torí rẹ̀ sẹ́yìn rẹ̀ sínú ilé ayé ẹni tó ṣe wípé àtẹwọ́ lọ́wọ́ àtẹwọ́ tiẹ̀ gbogbo ẹ̀ jíjẹ ni nítorí wípé ọlẹ́sẹ̀ wẹ̀rẹ̀ òkùtù ogun iná làtà ti ń dà níjọ́ ló tó wá rí tọlọgbọ́n gbogbo owó tó bá ti bọ́ sí lọ́wọ́ kọ̀fẹ́ mà kọ́kan ni haram kọ̀fẹ́ mà kọ́kan ni halal innal insana lafi òun náà ní gbogbo mi ìyàtọ̀ bá rí báyìí ní ọ̀la akramakumullah ẹni tó ṣe pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lòun náà máa bá wọn ṣe wọ́n ń sọ ọdún mùsùlùmí yóò bá wọn ṣe wọ́n ń sọ ọdún kèfèrí yóò bá wọn ṣe innal insana lafi khusr dájúdájú inú òfò òun náà ẹni tí ò bá ti jọ́ kọjá pé èso da ọ̀rọ̀ ń ṣe èsì ọ̀dọ́ pàtì aṣọ tó ti gbó innal insana lafi khusr dájúdájú inú òfò ọ̀nà àlọ́mọ èèyàn wà ẹni tí kò fẹ́ kọ́ da fẹ́nìkan láyé yìí àforí ara rẹ̀ nìkan tọ́ba yìí kọ́ fẹ́ da fọ́mọlá kejì gbogbo àná tí ọgbà tí ó fi gbé gidi náà ń dá fún ọ̀nà ni wọ́n máa wá kásákò nìkan ni onìkan náà bá ní sá bí ìgbà tó fi pọ̀ nìkan lọ́wọ́ bá dálé ayé fún ìnà ìnsánà lè fi hó dájú iná kù iná ní gbogbo àmì èèyàn wà ìlẹ̀lẹ̀dí àwọn olùmọ̀sọ ìpín gbígbọ́ lọ́wọ́ bá gbọ́ kò lè ṣeéṣe àyàfi kí ìmọ̀ pẹ̀lú ẹ̀ nítorí pé gbogbo gbàgbọ́ tí ò bá ti sí pé yẹn máa táwọn gbàgbọ́ lódodo báwo ló na ti yẹ ká gbàgbọ́ òní ìrọ̀rùn fọ́nìtàn láti sojú ṣe eléyìí tó ìgbàgbọ́ tó ní o nígbà tó yẹ pé àti ìgbàgbọ́ dálé lórí àti bó ti ṣe yẹ ìgbàgbọ́ rẹ̀ gan kò ní jẹ́ ìgbàgbọ́ tó fẹsẹ̀ rìn lẹ̀ dáadáa ìlẹ́lẹ́dí náà mẹ́lò àyàfi àwọn tán gbọ́ náà ọba gbọ́ lódodo ìgbàgbọ́ òdodo kì í rídìí múlẹ̀ àfifẹ́ni tó bá ní àmàdájú àmàyéké nípa ọlọ́run ọba tó gbàgbọ́ yẹn ìlẹ́lẹ́dí náà mẹ́lò àwọn ẹni tí ò ní sí nínú òkú tó kò ní jẹ́ tiwọn làwọn ẹni tó gbọ́ lórí pé àwọn gbàgbọ́ lásán wà á mìíràn sọ̀rọ̀ àràd wọ́n ń dé ṣiṣẹ́ rí wọ́n hùwà rí iṣẹ́ rí ìwà rí òun náà ni wọ́n ń fi lo ìgbésí ayé wa iṣẹ́ kò sì ní iṣẹ́ rí àyàfi ńdọ́gba jẹ́ pé ó ṣe dọ́gba pẹ̀lú tó ń fi pa wá láṣẹ ó sì ṣe rẹ́gí pẹ̀lú tó nàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó fi kọ́ wa illal ladhina amanu wa amilu salihat. وتواصوا بالحق وتواصوا بالصبر láti jẹni tó ti pé wọn á máa gba ara wọn níyànjú láti pa òdodo wọn á máa gba ara wọn níyànjú láti dúró sí òdodo torí pé òdodo ló máa ń gbéni ìwọ́n kì í gbé èèyàn ọjà ara ó lè tà ó lè yá wọ́n lè rọ́ wítìwítì sí i. láàárín ìṣẹ́jú péréte ṣùgbọ́n tó bá pẹ́ tó bá yá òkùtọ́ padà bá òkùtọ́ padà bá àwọn èèyàn padà dá nídìí ọjà wọn gbogbo pátá wọn padà rí i pé ọ̀nà òsín nídìí ọjà wọn ìdí òdodo lọ́wọ́ làwọn fi já wípé wọn máa bára wọn níyànjú wípé gbogbo táwọn bá sọ̀rọ̀ òdodo wọn máa bára wọn níyànjú wa nínú èèyàn pólísìírísì nílé ayé wọ́n pẹ́ gbà wọ́n pẹ́ gbà wọ́n pẹ́ gbẹ̀rún kì í ṣe gbogbo èèyàn náà pátá inú ṣe pé tọ́ba ṣe wọ́n ṣe yín iná lẹ́sẹ̀ létí ẹ̀ lẹ́gbà tiẹ̀ ọlọ́ni ayọ̀ ẹlẹ́dẹ̀ ilẹ̀ amẹ́lẹ́ tọkùlọ́ ìtọkùlọ́ ọlọ́kùnrin máa sọ àdìkì ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo ẹ̀pá ya ọlọ́ kẹ́ẹ̀sì máa bẹ pẹ̀lú àwọn olódodo ẹ̀páyà Allah kẹ́ẹ̀sì máa bẹ pẹ̀lú àwọn olódodo wọ́n ti wá sọ́wọ́ bẹ sọ́wọ́ wọ́n sì máa gbára wọn níyànjú pẹ̀lú kíkà tẹ sòwòrò sòwòrò ọ̀pọ̀tàkì púpọ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ tẹ̀lé tọ́lá ẹnì kò sí fẹ́ tẹ̀lé tọ́lá tí ọba ṣe sòwòrò nítorí pé àwọn nǹkan ẹ̀ tọ́lá ní ká máa ṣe káfíńtẹ́ni tí wọ́n máa tẹ̀lé tó òòlù sọlá ti tá a ṣe yìí báyìí lọ́wọ́ pọ̀lọpọ̀ ló ń pera rẹ̀ ní mùsùlùmí lọ́wọ́ pọ̀ lásán ààyè ọmọdéyàsí nínú ilé ìlẹ́gà àtúgbàpọ̀ èsì láti ń bẹ̀ lásàkọ̀ nítorí pé ò ní bẹ̀rù ara sùúrù sí pẹ̀lú ẹ wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al-khashi'in ẹ̀rọ àwọn àtìlẹ́yìn Allah pẹ̀lú sùúrù àti títẹ̀ sọ̀lẹ́ kọjá ń tọrọ àrùn láti mójútó kọjá ń tọrọrùn láti má ṣe láti pàṣẹ àyàfi fún àwọn olùbẹ̀rù ọlọ akaramakumọlọ wọn máa gbára wọn níyànjú láti ṣe sùúrù sùúrù là á fi tẹ̀lé tọ́lá o gbogbo ẹni tí wọn bá tẹ̀lé tọ́lá o ó mú káàtà sùúrù zakat kò sí yọ fẹ́ni tí wọn bá ní sùúrù hajj kò sí ṣe fẹ́ni tí wọn bá ní sùúrù bẹ́ẹ̀ náà ni ẹ̀tọ́ ìyí òun náà ní pápá fún gbogbo ẹ̀ kò sí èso sẹ́ni tí ọ̀bá ní sòrò àti lọ́nà wo ilé òbí pa gbogbo ní tí àwọn èèyàn ń ṣe ló fi pàṣẹ ní tọ́tàkó tọ́lọ̀ tọ́tàkó jíjọ́sìn fọ́lọ́ wọn ba lónìí kan báwo ló ti pàṣẹ tí ọ̀bá ní sòrò wọ́n fọ́ lẹ́nu wọ́n fọ́ lẹ́sẹ̀ ṣùgbọ́n tó bá ti àwọn èèyàn bọ́ wò ẹnì olóòlè sọ lọ́wọ́ ọba lọ́kàn nínú ìjọsìn àbùkátà sùúrù láti jìnnà sí gbogbo ntọ́lọ̀ ní ká mẹ́sì ẹni tí ọba ní sùúrù kò sí kankan tọ́lọ̀ ní ká pàtì tí ó pàtì sùúrù ní òṣèké ẹ máa jalè nítorí pé àyè àtijalè yóò ti sí sílẹ̀ fún oníkálukú wa rí lọ́jọ́ kan ṣùgbọ́n kí ló mú amúdàlè àṣẹ sùúrù nítorí pọ́lọ̀ ní máa ṣe òṣìṣẹ́ sùúrù jìnnà sí tọ́lọ̀ ní ká mẹ́sì sùúrù oníhùn oníkàlùkù nínú àwọn èèyàn tàbí yẹn tí ò ṣe zina ayé zina ti sílẹ̀ fún náà rí nínú gbèsè ayé rẹ̀ ṣùgbọ́n kí ló ń lọ́sẹ̀ sòrò ni. bẹ́ẹ̀ náà ni káfíńtà ọmọlá kejì jẹ́ kò sẹ́ni tí ò ní jẹ́ wípé ayé ti sílẹ̀ fún yín lọ́jọ́ kan láti bá ọmọlá kejì rẹ̀ jẹ́ láti sílẹ̀ máa láti mú kí àti ń parí ṣe kó dín máa ṣùgbọ́n sòrò ńlọ mọ́ ní kálukú sí wọ́n soro àmúkàtà rẹ̀ jama ní oríkẹ́ inú ilé ayé tá a wà yí báyìí nínú oríkì rẹ̀ àdáwò ni ẹnìkan ò ní lè ṣe sùúrù lórí àdáwò ẹnìkan ò ní lè ṣe àmúmára lórí àdáwò tó lọ́wọ́ bá bá gbé bá àfi tó bá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n fi yé wa nínú àdéhìí tó gún régé tí wa tó bá nífẹ̀ẹ́ ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá yọ́nú sí ní tọ́lọ́ wọn bá gbé ba aládàáwò falahu rida ìyọ́nú ọ̀jẹ̀ tiẹ̀ látọ̀dọ̀ lọ wa man sakhit ẹnikẹ́ni tó bá bínú sí ní tọ́lọ́ gbé ba falahu sukhth ìbínú ọ̀jẹ̀ tiẹ̀ látọ̀dọ̀ lọ. báwo ló ti fẹ́ yọ́nú sádàáwò tọ́lọ́ gbé bọ̀ ohun tí ń rí sí oríṣi má ohun tí ń rí jẹ oríjẹ má ó ti ń bọ́ sí kọ̀kọ̀ bọ́ sí fún ọmọ ó ti wà ó fẹ́ ìpò bọ́ ọmọ ọlọ́wọ́ ó ti nílò òní má ẹnìkan ní lè yọ sí eléyìí àfẹnitọ́ bá ní sùúrù ọmọ ìpè inna lillahi ma akhadha wa lillahi ma a'ta wa kullu shay'in 'indahu bi ajalin musamma dájúdájú tọ́lọ́ ní tó gbà padà tí ẹ̀ ní tó sì sẹ́kù pẹ̀lú mi gbogbo nǹkan sì wà pẹ̀lú àkọọ́lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ìgbà wo ni ó wà lọ́dọ̀ rẹ̀ dà àkọọ́lẹ̀ ti síwájú lọ́dọ̀ Ọlọ́run torí ẹ̀ òní òní tinú láti máa bẹ lọ́n pé allahumma ajirni fi musibati wakhluf li khayran minha ìwọ lọ tèmi lẹ́yìn o ràn mí lọ́wọ́ o nínú àdánwò tó gbé bá mi yìí o ètò wọn lọ rẹ jùlọ ìwọ lọ fi dàrọ rẹ fún mi sùúrù ni ó mú yàn sí bẹ́ẹ̀ sùúrù ló wà fún ẹ nígbà tó sọ pé bàbá rẹ kú ìgbà sọ fún pé ìyàwó rẹ kú ìgbà tó sọ fún pọpọ sùúrù lọ́la kọ́ ló fi sọ pé inna lillahi wa inna ilayhi raji'un òun oríṣi ní ìgbà tó túfọ̀ ẹnìkan nínú àwọn èèyàn rẹ̀ tó túfọ̀ rẹ̀ fún kó ti kú ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ ó ti mẹ́rù rẹ̀ lọ tọ́mọ pẹ́lú mi láti lè pẹ̀tẹ́sì ló ti bẹ́ ló sọ ọ̀rẹ́ mẹ́rẹ̀ nípa ọ̀rẹ́ ọ̀rẹ́ kú ẹni títí dìgbà tọ́lọ̀ wọn bá ti tán láti kọ́ kú bóyá ó tún kú ogún ọdún fún ọ lẹ́yìn ìgbà tó lára mẹ́lẹ̀ ọmọ wa ṣe sẹ̀mí eléyìí tó kún fún ìbànújẹ́ tó pọ̀ o ti fọ́ lórí o ti dá lọ́rùn o tún dá léegun ẹ̀. ọ̀tọ̀ ni tó ti abẹ́rẹ́ ni tó tún wá kùn. tí bá ní sóró èèyàn ò ní lè lórí àdánwò oríṣiríṣi eléyìí bá máa gbé báyìí. ó ti lọ́wọ́ orí rẹ̀ ti ó sì mú kí owó dìtà. ọba ti irú wọn mọ lọ kókùn sóni tí wọn sọ pé ikú yá jẹ sí lọ kí ló tún kú tó ń tún ṣe nílé ayé má yọba para rẹ kọ́ni mọ̀ pé sáńdí iná ní tó dé bọ̀ láyé bàbá àti bàbá ńlá tàǹdìtàǹdì lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa torí pé anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ó lẹ́ni kẹ́ni tó bá fọwọ́ ara rẹ̀ kú para rẹ̀ pẹ́rín irun tó fi para rẹ̀ lọ́lọ́run ọba ó fi fìyà nínú náà jahannam. ìkíni ti tó fi ń para rẹ̀ ó ní sùúrù ni. torí à ń bukata sùúrù lórí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn akramakumullah wa tawasaw bis-sabr wọ́n máa gba àwọn yànjú pẹ̀lú pé káwọn ṣe sùúrù ẹ̀rí àkókò ọ̀pọ̀tàkì púpọ̀ nínú gbèsè ayé wa torí ọlọ́run ẹlẹ́yà wa ló ṣe ní ìrọ̀rùn fún àwọn ẹrú rẹ̀ láti tó ṣe wípé máa lo òru rẹ̀ fún dáadáa máa lo ọ̀sán rẹ̀ fún tó nítorí pé tá kò sí tàbí ṣùgbọ́n èèyàn kan sẹ̀mí nínú ilé ayé ni ní ìsẹ̀mí tí ò ní túmọ̀ ìsẹ̀mí tó ṣe pé gbogbo ọjọ́ ayé yọkàn tí ó máa lọ́wọ́ ò ní dáadáa tó lọ bá pàdé lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sí òru ó sí ọ̀sán sẹ́ni tó bá fẹ́ sí ẹ̀rántí ọlọ́run àbọ̀tẹ́ dúpẹ́ fọlọ́run lóru rẹ àti ọ̀sán rẹ láti máa sìn rántí ẹlẹ́dàá rẹ ẹlẹ́dàá rẹ ọ̀dọ́ sílẹ̀ ayé torí kò lè bá a máa ṣe kó a máa tàdéréke kó a máa tẹ́ra rẹ dànù kó sọ pé ń dúpẹ́ lọ ẹlẹ́dàá rẹ ọ̀dọ́ sínú ilé ayé nítorí kò lè bá a máa lọ kó a máa bọ̀ kó a máa wá ntọ́ jẹ ntọ́ mú lásán kó a máa ronú pé tọ́ba di ọjọ́ kan wọ́n padà palẹ̀ rẹ̀ má kó lórí ẹ̀fẹ̀ wọ́n padà kó tábẹ́ẹ̀lẹ̀ kí ni ntọ́ جعل الليل والنهار خلبة لمن أراد أن يذكر أو أراد شكورا ọlọ́run ọba ẹlẹ́dàá ọ̀nà lọ́ba tó dá òru fún wa ó tún dá ọ̀sán fún wa ó fi méjèèjì ó fi ṣe wá lọ́sàn nítorí àìbáàmà a lè rí nínú wa ẹni tó fẹ́ ṣèrántí ọlọ́run kó lè bá a lu ọ̀sán rẹ láti ṣèrántí ọlọ́run kó lè bá a lu òru rẹ láti ṣèrántí ọlọ́run ẹni tí a ti pa kó lè bá a lu ọ̀sán rẹ láti dúpẹ́ fọlọ́ kó o lè bá a lo òru rẹ láti dúpẹ́ fọlọ́ kó kó lè kó kó ńtọ́lọ́ ti torí rẹ tó fi tọ́ ọmọ ènìyàn nìyẹn kó o lè bá a jẹ́ni tó ọmọ sin lọ́wọ́ wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìṣẹ̀dá ìjànú àti ẹ̀yàn nítorí nǹkan mi àfi nítorí kó lè bá a máa sin mi. ọ ma lo rẹ dáadáa ọ ma òru rẹ lọ na sún wa wàá máa sì rántí ọlọ ní gbogbo gbà ọlọ gbàgbé ọlọ́run nasallahu fanasiyahum ọlọ́run ní àwọn kan gbàgbé ọlọ́run bá gbàgbé àwọn náà dákun gbàgbé wa rẹ dáadáa nítorí pé ọjọ́ ilé ìtọ́lọ̀ ń kọ fún ọ yọ padà tán lọ́jọ́ kan lóoru rẹ fún nǹkan tó ṣe pé àǹfààní rẹ yóò padà sàn rẹ nínú sàárè rẹ yóò sàn rẹ tó bá dijọ́ gbé yóò di lọ. orí délé a rí i pé nínú Islam Allahu Rabbul alimi ó ní gbogbo àkókò gbogbo àkókò ìwà mùsùlùmí lò dáadáa láti rí i pé gbogbo gbà lọ wà lórí tawhid gbogbo àkókò gbogbo àkókò òun yálà nǹkan náà dùn àbọ̀bá kan àgbọ̀dọ̀ ṣe àwátì sísè ọ̀hún ọba lọ́kàn nínú ìjọsìn lọ́dọ̀ rẹ̀. àwọn ọ̀dọ́ ẹgbẹ́ nítorí pé àdáwò tó dé bá mi ìlọ́pàá ni mo tún fi lọ bá wọn pè Ṣàngó torí àdáwò tó dé bá mi wọ́n ní ká wá lọ sídìí òòṣà kan òòṣà abani làwọn pè. abáyé ti ṣe láàrin ìjọ méjì mẹ́ta wọ́n ní ti ń ṣe mí ó mbẹ́ mo sì mọ̀ pálá foríjì lọ́lọ́ bá ṣe tán wọ́n ṣe ó fi iná jahannam ó fi rún mú àwọn ní má forí ejò yóò jẹ ọka má forí rẹ rún mú ejò lásán lẹ́gbẹ̀ẹ́ jahannam wọn tẹ iná ọlọ́wọ́ bá wò ó rò pé ẹ̀yìn àwọn ọba bá ti tẹ́ bọ́tọ́ làwọn bá péré ní adúlọ tó lọ ń àforíjì ọmọ náà ni. ṣé wàá bọ́ bẹ́ẹ̀ ń bá tiẹ̀ lọ ládìgbà náà káṣẹ̀ wá kó lọ́wọ́ bá tiẹ̀ ọ́ látàrí kó lọ tọ́jú òòtà yẹn bùkátà rẹ̀ bíá lọ́wọ́ bá wá tara rẹ̀ kúkú di ẹni tó fi ìsìláàmù sílẹ̀ pátá korongodo tẹ́lẹ̀ ló ti dílé nígbà tó lọ sọ́dọ̀ rẹ̀ ọ̀ wá padà sí di ìsìláàmù ma ọ̀lẹ́gbọ́ ló kù tó máa ṣe torí o ṣe tọ̀ ṣe tọ̀ láti ìpẹ́jù rẹ̀ kó ń bẹ̀ lílọ ọmọ rẹ̀ tí wọ́n ọlọ́yọ̀dá wa àkókò kan ò sínú gbèsè ayé wa kọ́dà kan mọ ìṣẹ́jú àyá tọ́lọ̀ ń gbà pé kó o fi fífi ọlọ́kan nínú ìjọsìn sílẹ̀ kó sákòókò náà ìyẹn wípé gbogbo àkókò gbèsè ayé rẹ gbọ́dọ̀ lò dáadáa kọjá pé inú tẹ̀wọ̀hídì náà lọ wà ní gbogbo ògbà rẹ jíjókòó rẹ rẹ rírìn rẹ wà. ọgbọ́dọ̀ fi tọ̀hídì lẹ̀ tó o bá ti bẹ́ẹ̀ èyí ń bẹ́ nínú kó ń lo àkókò dáadáa torí pé ikú lọ́tí ọba mú ọ lọ bóyá orí ìrìn náà lọ́wọ́ àti òfin kù bóyá orí ìjókòó lọ́wọ́ àti òfin kù bóyá orí gbogbo àkókò tó dáadáa gbogbo àkókò rẹ òun fi ń ọba nínú ìjọsìn ni ikú ò ní dé kí wọ́n máa polongo tí ò fún ọ gbogbo nǹkan tó Islam kọ́ máa fún ọ wa tọ́ba mẹ́lẹ̀ yìí tọ́ba tún lẹ́yìn tọ́ba tún ṣe lẹ́yìn ọ̀rẹ́ máa wọn ju bó ti ṣe wà lọ ọmọ àrùn náà ìpàdé ọmọ kú òkú ọ mọ́tẹ́ ti gbọ́ wọn àwọn nìyẹn o gbogbo ògbà láyé kò sígbà tọ́lọ́ ń gbà lórí èso túmọ̀ sí pé tó bá yẹ pé àwọn ń lo àkókò wa dáadáa ò ní ní àsìkò kankan nù gbèsè ayé rẹ láti lọ sílé ológun nítorí pé tó mú ọ lọ sílé ológun gbà yẹn o ti lo àkókò rẹ lọ́nà tí ọ̀dà ọba tó hídìí rẹ jẹ ò ní ní àkókò kan tẹnìkan bá lè wá polongo nǹkan tí ò sí fún ọ tí wọn lọ́wọ́ fi wá di ipò ti ọ̀nwárí fún nǹkan mi sáyà tó sí Allahu Rabbul Alamin àkókò kékeré tẹ̀yà lò tó fi fi kíní kan pọ́ọ̀n ọlọ́wọ́ bí ọ́ lè jọ gbẹ̀ndà kìyàm. àkókò kékeré tó rọ tó tó ti di méjì tó fi fi kíní kan pọ́ọ̀n rẹ ọlọ́wọ́ bí ọ́ lè rè nípa rẹ̀ kí ló ti kọ́ ọ̀nà wọn lè darí àkókò wọn lè lò tẹ́sí lọ gba kíní ọ̀rọ̀ rẹ ọlọ́wọ́ bá lè rè tó bá di jọ gbẹ̀ndà kìyàm. so ó rí i pé àkókò kan ló lò tó fi wá mọ́tíláṣí oríire ńlá fún ọ tọ́lọ̀ bá ti kò tí wọ́n lọ mọ́sálásí yìí ẹnìkan

mọ̀wùlẹ̀ máa gbanu kọ́ máa sọ pé sọ́lọ́ ọ̀ràn sí mi ọ̀ràn mi sí ọ má gbanu ọlọ́run ọba ti sọ ọlọ́run dẹ wá síra wa ọlọ́run wọ́n ti àwọnú alẹ́ bẹ̀rẹ̀ wọ́n takọ̀ wá wọ́n lè ta àwọnú alẹ́ ẹ̀tìmẹ̀ wọ́n lọ́ọ̀dù wá. ẹ má ra ara lọ́wọ́ lórí tata ni ẹ má ra ara lọ́wọ́ lórí ìbàjẹ́ inú bá ra ara lọ́wọ́ lórí tata onáàlì pọ̀ gbọ́dọ̀ rẹ́ nìkan kọ́ máa ń ta ìdákọ̀ gbẹnu lọ ọ̀gbọ̀dọ̀ rẹ́ nìkan kọ́ ọlọ́run má jẹ́ nítorí pé ara rẹ̀ nìkan kọ́ yóò kó bá nígbà tí aburú aburú ti ń ṣe o tí ọ̀rọ̀ ẹ̀ ṣe yóò kárí ilé yóò kárí òfo. wọ́tọ̀kù fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa ọlọ́run ẹ bẹ̀rù fìtínà ẹ bẹ̀rù àmì wò nígbà tí ọ̀rọ̀ ẹ̀ ṣe kì í mú àwọn alábòsí nìkan. a ah, ṣebí kìnnì kan ni kòrónà tá à ń pariwo yìí ta lọ́sẹ̀ ta la gbálẹ́ tí ta lè ti ń ro ń ní sí ń báyìí kọ̀dá dúdú kọ̀dá sí kọ̀dá funfun kọ̀dá sí. tó bàbá wa jẹ́ pẹ̀lẹ́ náà ló bí. àwọn kan ó lè jẹ́ pé àwọn ẹni wọ́n tẹ̀rù onírù. tẹ́lẹ̀ ẹ̀rọ ìjọba wọn ni wọ́n tẹ̀gbá pákó tẹ̀gbá o gbogbo ẹgbẹ́ta máa pè mí ìsìndà títí dìgbà kan. ẹ wo èèyàn tó ti kú báyìí torí tọ́lọ̀ wọn ló tún ti yọjú nídàkejì ọwọ́ tó fi wá yọjú nídàkejì wọn ló ju tala kọ̀kọ́ lọ kọ́lọ́ ọ̀dà kún là wá bó ti ṣe là wá nu tala kọ̀kọ́ kọ́ là wá nu ẹlẹ́ẹ̀kejì bẹ́lẹ̀ ìta náà bá ń bẹ kọ́ là wá kọ́lọ́ ọmọ tiẹ̀ jẹ́ kọ́ tayọ sẹ́lẹ̀kejì. akramakumullah wọ́n sọ wọ́n ní oríṣi kan tún yọjú ní England ní nǹkan bíi ìjarun wọ́n ní ó bu àyà ó yàtọ̀ sí gbogbo ètò wọn ti mọ̀ tí wọ́n ní wọ́n ṣèwádìí kan wọ́n ti wá oògùn kan oògùn tala kọ̀kọ́ wọn lẹ́lẹ́kejì ìsọwọ́tàkà rẹ̀ kọjá sísọ débi pé gbogbo àwọn ìlú tọrọ kiriká England wọn ní láti ti ẹnubodè wọn ẹnìkan ní wọlú inú ìlú tàwọn láti England ẹnìkan ò sì ní ti inú ìlú tàwọn lọ sí England bàálù wọn kan gbọ́dọ̀ láǹdì mà wọn ẹsẹ lift ẹ níjẹta ni ṣùgbọ́n wípé ẹ covid nineteen èyí burú jù kò sí ń bẹ̀ ń bẹ̀ ń bẹ̀ dì sí. irú rẹ̀ náà ọ̀kan náà tún yọjú ní South Africa wọ́n ní kìí ṣe irú ti England tuntun tó ṣẹ̀ṣẹ̀ yọjú yìí àmọ́ òun náà fẹ́tà ayára múni ni òun náà wọn tí mójútu rẹ̀ dì sí. so ṣebí ńgbà tí fìtínà bá dé ẹnìkan ní bá fẹ́ sọ àdánwò kalẹ̀ yọ kárí ilé yọ kárí oko ni. anábẹ́wò Muhammad sallallahu alayhi wa sallam ó wà nípa àwọn kan. tó ṣe kí wọ́n máa gbé àníyàn burúkú bọ̀ fáwọn fẹ́ lọ wó Kaaba ní ìgbẹ̀yìn ayé ìgbà tó máa súnmọ́ bíi tí Kaaba wà Ọlọ́run mú kílẹ̀ ó rí mọ́ wọn lẹ́sẹ̀ tílẹ̀ bá rí mọ́ wọn lẹ́sẹ̀ gbogbo gbogbo wọn parun wọ́n bí anabi sallallahu alaihi wasallam léèrè pé ṣé gbogbo wọn náà ló sì láníyàn fáwọn fẹ́ lọ wó Kaaba omi ah, lè wá nu wọn tó pé wọn máa ti ń ṣẹlẹ̀ kọ máa bó ti ń lọ wọn kàn ní kọ ká lọ kọ ká lọ náà wọn ṣé àtẹnisán ní kọkàn ká lọ tó sì tẹ̀lé wọn ṣé gbogbo wọn náà ni wọn padà jáde ọgbẹ́ǹde anábìnrin ah, yóò bàá ni yá ti hàn ọlọ́run gbé kálukú dìde lórí àníyàn rẹ̀ tó dìde ọgbẹ́ǹde àlùkìyàm àmì tó gbogbo wọn ló kú ẹni tá gbogbo wọn àlùkìyàm ni ọ̀yàn gbogbo wọn torí mi lè gbà kọjá lákòóbá tó wàá kóbá gbogbo àwùjọ nígbà tí wọn dáràn tó ń hùwà burúkú tó ń pèsè pé tọ́lọ̀ máa ń bẹ ni kó mú ọ nígbà tọ́lọ̀ bá gbé àdáwò de kò ní mọ ọlọ́run rẹ nìkan má yóò di tabakọ tabakọ ìlú ọlọ́run ẹ ti ń sẹ́yìn náà lónìí rẹ ló ṣe jẹ́ pé àwọn ẹni tí máa ń pè lọ sídìí ká ṣe dáadáa tí máa ń kọ ìbàjẹ́ fún yàn àwọn gángan nítorí táwọn ará nìkan ti ń sọ pé ẹsẹ dáadáa ẹ pa dáàbì aburú ńlá lè sọ̀kalẹ̀ eléyìí túmọ̀ sí wípé kò sí táwọn gbà wípé a gbọ́dọ̀ wà pẹ̀lú tòhídìí wa ní gbogbo gbà a gbọ́dọ̀ fi tòhídìí wa ṣeré rárá kọ́mọ àtàrà rẹ jẹ́ kọ́mọ sọ pé à ah, ìsìláàmù tiẹ̀ kò pé kọ́ ọmọ lọ lò náà ń wò ìsìláàmù tiẹ̀ kò pé kọ́ ọmọ sàájò wọn bọ̀ sí gbẹ́rẹ́ wọn sọ ọlọ́gbẹ́ gbogbo àtàrí kò pé kọ́ ọmọ bọ̀ sí gbẹ́rẹ́ gbogbo àwọ̀rẹ́ wọn sọ gbẹ́rẹ́ ń bẹ̀ àwọn òbí lẹ́yà ìsìláàmù tiẹ̀ kò pé kọ́ ọmọ tó nǹkan ẹ̀gbọ́rọ̀ títí yóò tún tó títí yóò tún dórí èèyàn ọ̀daràn ẹwà dákẹ́ ẹwà ní kò sí nǹkan kan ọlọ́mà ọlọ́mà báwo nígbà tó burú ẹ bá dé yóò ti tàbẹ́pẹ́ tàbáwo torí ẹjọ́ gba àkókò ní ìgbésí ayé wa a gbọ́dọ̀ fi tọ̀hídì sílẹ̀ ń bẹ́ẹ̀ nu àkókò wa dáadáa ọlọ́run ẹlẹ́dàá wa ó tún fẹ́ ká lo ọ̀sán wa dáadáa ká lo òru wa dáadáa ọlọ́run ẹlẹ́dàá wa pa wá ká máa ṣe sọ̀lá wá ti wa tòru ń tọ̀sán oníkálukú wa iná la sọ̀bẹ̀ àrí sọ̀látùl ìṣà eléyìí gbogbo ẹni tí máa mójútó ń bẹ nínú pé ń lo àkókò rẹ̀ dáadáa ọlọ́run ní aqimis salata liduluki shamsi ila ghasaqil layli wa qur'an al-fajri inna qur'an al-fajri kana mashhuda àwọn sọ̀làwátì márùn-ún lọ́lọ́wọ́ bá tọ́ka sí níbí ẹ máa gbé wa dìde ẹ máa gbé wa ró ẹ máa mójútó wa ẹ máa fi wọn rárẹ̀ gbogbo àkókò bàbá spanà pápá rẹ̀ sì wọ́n ní sọ́ńdọ́ tó bá tiọ́ pẹ̀lú spanà wọ́n rẹ̀ bàbá rama pàmò ọwọ́ rẹ̀ sì torí ń tọ́jú ibú bá dé wọ́n ní sọ́ pẹ̀lú ọmọ rẹ̀ tó lọ́ ọmọ pẹ̀lú òkú lọ́rùn kò sí tọ́jú ẹ̀ bàbá tẹ́lọ̀ ẹkú ìròyìn machine nítorí pé ń tọ́jú bá kú wọ́n ní sí pẹ̀lú machine ìgbà bá gbé ayé ṣe ní ẹ̀sìn oníbàáyí wọnú sàárè yín bàbá tíjà ẹ̀ bàbá mọ̀lẹ́yìn ẹ̀pà dé ẹ̀yin náà lọ́wọ́ sẹ́sọ̀rẹ́ ẹ̀ ní kó síra wọ́n sàárè eléyìí túmọ̀ sí ìta àkókò sọ̀rọ̀ kan bá ti tó gbogbo nǹkan tó ń bá ń ṣe kábàdì ń bá ń lọ àkókò wa dáadáa. akramakumullah wọn ní kárakáta ẹni à kò lè rọrùn kápá ṣọ́ọ̀pù tì tọba ti bẹ́ẹ̀ eŋti wọn máa rí látàrí pé wọn fẹsẹ̀ ráre ó lè ṣẹlẹ̀ sí ọ fawailul lil musallin alladhina hum an salatihim sahun ọlọ́run sẹ́pẹ̀ fún àwọn ọ̀dọ́ pé wọ́n ń fi sọ̀lá àtẹ́sí pé wọ́n ń fi sọ̀lá ṣùgbọ́n tó wọlé tọ́lọ̀ fi sẹ́pẹ̀ fún wọn wọ́n á máa fi sọ̀lá tí wọ́n falẹ̀. sọ̀lá ìtumọ̀ sí pé gbogbo nǹkan tá a máa ń ṣe láyé yìí lásìkò àìsílámù bá ti tó pàṣẹ ìgbà mọ́ṣáláṣí lọ má jẹ́ ọ̀sẹ̀ pé àwọn kan tọ́ ọjọ́ ìwọ náà máa ń tọ́ ọ̀rẹ́ wọ́n máa sọ bẹ́ẹ̀ ìwọ ni ìwọ lọ́tọ̀ ó kà ń lọ mọ́sálásí àlọ́ mọ́sálásí ògbó lọ́tọ̀ lọ́dọ̀ náà káwọn irú àǹtẹ́ni tí ó gbé wọ àtàwọn ẹlẹ́sìn tẹ̀jọ́ sọ bẹ́ẹ̀ irú àǹtẹ́ni àwọn ló bí wọ. má tara ẹ̀ dànù ìwà ètò kọ́kọ́ síwájú wà onálẹ̀sìn torí àwọn olùmọ̀ sọ pé lára àwà lẹ̀sìn ẹni àwòlẹ́sìn òníwà. kojú yọ tó o bá ti lẹ́sìn ò ní wà alìjánná wo lọ fẹ́ o alìjánná ìwà wa da ṣùgbọ́n lẹ́sìn láyé ìwà ọlọ́run wo ti wá wa kò sí iná ni tààrà kọ́lọ̀ ẹlẹ́dàá wọ́n sànù wa torí de eléyìí ẹ̀rí pé kùdìkùdì wa pọ̀ bàjẹ́ kásìkò àti tó ọgbọ́n ọlọ́run lọ. àǹkà ń bá àsìkò wa jẹ́ à ń bá àsìkò wa sùn àkókò wa àkókò ìjọsìn kan la wà nísìn ní ọjọ́ jùmọ̀ ó ní ayọ̀ lẹ́dínà àmọ́nù ìdààmú òdì yẹn lùsọ̀lẹ́ ti mi yẹ́wò mi jùmọ̀ sí fẹ́fàù ila dhikrillahi wadarul bayt dhalikum khayrun lakum in kuntum ta'lamun sábà ti pè sọ̀lẹ́ lọ́jọ́ jùmọ̀ oníkàlùkù yín ẹ gbọ́dọ̀ gba mọ́sálásí lọ ìyẹn ní pẹ́ni tó bá fi lè pẹ́ tó fi di pé ìmáàmù dé ha nǹkan ṣe nǹkan ṣe torí pé ìwé tí àwọn màláìka ń kọ bẹ́ẹ̀ ń ṣe ń wọlé wọn kó kọ kálukú ẹni tó bá ti wá fi falẹ̀ tí ìwà mọ́tíláṣí lónìí jùmọ̀ tóbi di pé ìmáàmù tí ó jókòó ó kọ rẹ̀ òní wọ̀wé màláìka ẹ wá wò wá ìhà táwọn efe tiwa eré ẹ̀fẹ̀ àìlákàtì bàbá ti wù ní làásì ẹsẹ̀ bí wọ́n yá bàbá wọn ni. ṣe bẹ́ẹ̀ sìn lélẹ́yìí náà sọ pé bẹ́ẹ̀ ṣe ṣe nì ìwọ ní ọ̀tẹ́ wọ̀ lọ́rùn tó ti wọ̀ ọ́ lóòṣè bóyá lè ṣe mọ̀lẹ́ rẹ lọ́wọ́ ti ṣe wọ̀ ọ́ àmọ́ ò lè ṣe islam bọ́ bá ti ṣe wọ̀ ọ́ torí pé islam ọlọ́run fi rán nàbì muhammad sallallahu alaihi wa alihi wasallam àmọ́ ti ní ṣèmọ̀lẹ́ àmọ́ bí sáà ti rí. ẹni yorùbá máa dáadáa pé bá ti wọ àwọn làwọn ṣèmọ̀lẹ́ àwọn yẹ́ẹ́ ẹ lè ṣèmọ̀lẹ́ yín bá wà ṣèwìn àmọ́ islam ò tó bẹ́ẹ̀ wọ́n tó o fi sọ́ọ́rẹ́ àfi kó o ṣe bọ́lọ̀ ṣe fẹ́ àti bó ti fi bá nàbí sallallahu alaihi wasallam ti fi yé wa. eléyìí túmọ̀ sí pé ẹwọ́ ẹ̀rọ àwọn akọ̀tẹ́sìn tó a fẹ́ dára ẹ̀rọ jẹ́nà ọwọ́ jábútẹ́ ọwọ́ ẹ̀rọ rẹ ẹni kálukú fi mú. tẹ́lá fẹ́ sọ̀kù oníjọ́tẹ̀ sí máa ń ṣe palẹ̀ má rẹ̀. ọmọ tó ẹ wá wo bí ẹ̀sìn àti fẹ́ wà àlìjẹ́nà àlìjẹ́nà tó ṣe yí pé ìtọ́ wà nínú rẹ̀ bó ti fẹ́ dáa tó etí kan gbọ́rọ̀ ẹ̀ bó ti fẹ́ wà tó ojú kan ò rírọ̀ ẹ̀ kọ́ńtà kò rúwú yẹ lọ́kàn ẹnìkan rí àfẹ́rẹ́ wọn ọ̀rọ̀ àlìjẹ́nà dáadáa ẹ wá wo bá ti fẹ́ ṣe àwọn ènìyànkẹ́ yọ̀ǹkẹ́ àti bí alábàárù. bí ti yẹ ká sáré ká yára ká má di àwátì ibẹ̀ ni wọ́n ti fẹ́ wà kù ó ṣe ní láàánú torí ẹ̀ àlọ́ àkókò wa dáadáa lákòókò tá a sọ̀rọ̀ yìí ọlọ́run ọmọ ibi tó mùsùlùmí mi wà báyìí ọ̀rọ̀ àsìnlọ́ àsìnlọ́ nǹkan ni lọ́dọ̀ nka nǹkan kékeré tí wọn já nǹkan kan lọ títí ni pé àtúnṣẹ́sìn ah, náà wà ní ah, ọ̀rọ̀ ẹ̀sìn ah, ọ̀rọ̀ gẹ́gẹ́ ní ẹ̀gbọ́n nǹkan mẹ́ ẹ̀sìn lọ́rọ̀ gẹ́gẹ́ ìwọ̀n wà ní àgbọn tá ti subhanallahi alazim àti fẹ́ wà lìjánà eléyìí túmọ̀ sí pé káwọn tuntun ẹ̀sìn wà lákòókò kìí ṣe pé mo ti ṣe mo ti ṣe lọ rárá kárí pé gbogbo ẹ̀sìn kọ̀ọ̀kan àkókò rẹ̀ là ń ṣe ẹni bòtí ọ̀gbọ́dọ̀ bá wa kó àwàdà káwàdà wa lásìkò ka gbogbo ẹ̀sìn ọ̀rọ̀ burúkú àti tó tètè tó ti lọ tó àti kó ọlọ́run àtọ́lọ̀ dákọ̀ ọlọ́run ẹlẹ́dàá wọn fẹ́ ká lo àkókò wa dáadáa ká máa fi rárẹ̀ bákan náà ọlọ́run tún fẹ́ ká lo àkókò wa pẹ̀lú àwọn náfìlà sọ́láàtì ilé ìta máa ń ṣe lóru ilé ìta máa ń ṣe lọ́sàn gbogbo eléyìí òbí ọlọ́run kò síṣẹ́ rẹ o ní ìsìnmọ́ fẹ́ ṣe zọlá tó bọ̀ lásìkò yálẹ̀ ta rákà méjì péré tó gùn tó gùn tó pẹ́pẹ́pẹ́ ká pé mo lò sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bàtà méjì péré kò dí mi lọ́wọ́ torí pé kó tó gbé mọ́ sẹ́ màá ti ṣe bá ti rí aago méjì àárọ̀ àsìkò àti ṣe ti tó mo ti méjì yẹn pẹ̀lú ha ó ti túmọ̀ pé gbogbo oríkèé kọ̀ọ̀kan nínú ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta eléyìí ti ń bẹ lára mi bí ni mo gbọ́dọ̀ ṣe gbogbo yìí adúpẹ́ fọlọ́ ọgbà bíi sẹ́mi lọ bó lọ́kàn mi ò sí ní balẹ̀ àkókò sọ̀lá tó gbòòrò kó tó di pàṣẹ mo ti sàlù alá mo ti tètè dé mọ́sálásí wọ́n pèpè fún sọ̀lá mo ti wà ń bẹ̀ mo ti lọ́kà mẹ́rin ṣáájú sọ̀lá tó gbòòrò ìmáàmù dé apari sọ̀lá tó gbòòrò ńgbà parí tí mo tún sàkárò tán mo tún dìde mo tún ṣe lọ́kà méjì alihamudulilayi ọkàn yọ kó tó di pé a ṣe sọ láti yẹn mo ṣe sọ láti rákà mẹ́rin náfíà sẹ́ni tó bá fẹ́. inú mi ó dùn púpọ̀ torí mo ti ní àwọn àṣepamọ́ tí ó di ọ̀rọ̀ náà lọ́lọ́dọ̀ ọ̀rọ̀. apari sọ láti magre mo dìde mo tún ṣe rákà méjì lẹ́yìn tí mo parí azkar apari sọ láti ìṣá mo dìde mo tún ṣe rákà méjì lẹ́yìn tí mo parí azkar mo parí lọ. mo délé ráwọ̀ mi lọ́rùn pé kí n lọ́la àdìgbà tí mo bá délé kí n ṣe rákà méjì yẹn rí. so mo sì dùbú lẹ̀ mo sùn ọlọ́run ẹlẹ́dàá wa tún jí mi lóru mo tún dìde mo sọ kìyàmù lẹ́yìn mo sọ kìyàmù lẹ́yìn rákà méjì méjì rákà méjì méjì rákà méjì méjì mo sọ mẹ́wàá ìyẹn sẹ́lá mà márùn mo sì tún dìde mo sọ sọ̀láṣì wẹ́tẹ̀ ó lẹ́yìn mo sùn nígbà tí mo sùn sílẹ̀ ọlọ́run ọba tún mo tún á ìwọ̀nba ba máa rẹ̀ ọ̀mà tí ìgbésí ayé bá kún fún pé à ń lo àkókò wa dáadáa báyìí wàláhì ìwọ̀nba làbá máa wọ̀ ọ̀mà ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ pọ̀lọpọ̀ náfìlà táwọn á fi ìgbésí ayé wá sí ẹ̀rí pé náfìlà ká gbórin ni gbogbo àwọn orin fújì kàtà rẹ̀ lẹ̀ tí ìhà sórí nítorí pé mùsíbà kan bẹ lára orin àìgbọ́ làìhà yàtọ̀ sálù kùránì tó o bá fẹ́ ha ó sì wàhálà àmọ́ àwọn orin yẹ̀yẹ́ o táwọn bá ti ń gbọ́ ẹ̀rí yóò ti máa dúró lọ́pọlọ èyí sì fira rẹ̀ lẹ̀ kìí pàṣípò rẹ̀ lẹ̀ fáwọn orin wọ̀nyí kéèyàn orí rere ṣe láyé nítorí lórí sọ láti ga ṣe kọrin sùúrù lọ́mọ̀ọ́rán sí àlẹ́ nìkan sọ wípé gbogbo ẹ̀sìn tó ń ṣe gan inú àwọn orin la ilaha illallah àdánwò ńlá bọ́ọ̀lù àti wàhálà ìjẹ̀nà a sì kú ní ìsìn àwọn fámìlì kálukú wọn lọ bílẹ̀ márùn ẹ̀dọ́kun ẹ̀mọ ìyá ọ̀rọ̀ nínú ẹ̀dùnsìn náà bàbá ó sì wá ọ̀dọ́ iṣẹ́ wo ló ṣe gan tó ṣíwọ́ iṣẹ́ pálapàla iṣẹ́ rádaràda iṣẹ́ rádaràda èèyàn tí ò lásìkò kan tó fi ṣe tọ́lọ́ ọlọ́run apalẹ̀ rẹ̀ mọ́kúnlẹ̀ ike kára yóò rí mú mi ẹ wá ní bàbá lè máa mú ẹ rántí bàbá lè máa mú ní bàbá lè máa mú tẹ̀sítẹ̀ mú mọ́lẹ̀ mọ́tàlásí tà mọ́ lọ́dú ẹ wá wá sí ẹ lápò ọmọ ìyá wa ní Islam ń bọ̀ wọ́n kọ́tọ́ mọ̀ ya. torí pé wọ́n bí wọ́n sọ láàánì ṣé láàánì ìwọ́n á ní túmọ̀ Islam ó tó ti ṣe Islam láàánì kọ́ ọ̀dá máa ń kọ́kọ́ bí ògùn ti pẹ̀ ní nígbà tí ọba fi sin lọ ẹ má lọ fi tí ọ̀dà ebe ti sọ láti sọ dára èèyàn náà àrùn nù fáìlì. ló ti jẹ́ àjọ ọmọ ni ọ. lọ àkókò rẹ dáadáa jẹni tó a ti kú omi ọjà ó ti pàtàkì lọ́dọ̀ tèmi àkókò mi mo gbọ́dọ̀ lò dáadáa. nínú tọ́lá tó ní ká máa àkókò wa fún àti fi sọ̀rọ̀ ọ̀rọ̀ àti foríkì ara yòókù ṣiṣẹ́ lọ. sẹ́yìn bá wọ́n ń ṣe ẹtì ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ẹ̀ ń sẹ́nà dáadáa fúnra yín ẹ̀ ń wá kí aburú ọmọ ẹ̀jẹ̀ tì yín ẹ̀ ń wá kí dáadáa ọjọ́ tì yín lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa tó bá di lọ́la gbẹ̀ndàl kìyàmà anabi sallallahu alaihi wasallam olólóore jùlọ ayé àti gbogbo ntí bẹnu láyé lọ. ẹ dákun ẹ lè wá aago kẹ wá dán o subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah kò lè tó dajì ìṣẹ́jú kan. ẹ wá wo iye ìṣẹ́jú tọ́lọ̀ ní kọ́ máa bẹ nínú wákàtí ẹyọ kan. kọ́ ajá ike kàkàtí máa fẹ́nu mi sọ́tò kàkà kí n máa fẹnu mi sọ tójú mi ò tó kàkà kí n máa dá tọrọ ọlọ́rọ̀ kàkà kí n máa sòfófó kàkà kí n máa mú ẹlòmíì ní ládàá tèmi gbogbo ìgbà tí mo rí pé kò sí nǹkan kan tí ń bẹ wájú mi wọn kà máa ń jẹnu wíyá ní subhanallah alhamdulilah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa subhanallah alhamdulilah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah mọ̀ mọ̀lẹ́kà ńkọ́ mọ̀sẹ̀ ń sọ mọ̀lẹ́kà ńkọ káwá pé àwọn òtí ẹ̀gbọ́n lárúbáwá èmi ọmọ túmọ̀ ń sọ òòrè ńlá ń bẹ fún ọlọ́dọ̀ ọlọ. báwo la ẹni tó túmọ̀ túmọ̀ tí ó ronú nípa tí ó wí ládàá yóò tún lékún sí tiẹ̀. tó gbogbo eléyìí ló yẹ àkókò wa fún jàmá ọlọ́yẹlẹ dá wa ọ̀nìyàn ayé alladhina ọlọ́nlẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ máa ṣe ìrántí ọlọ́ ní ìrántí tó pọ̀ ẹ máa ṣàfọmọ́ fọlọ́ bí ọ̀rọ̀ àti ní ìrọ̀lẹ́ gbogbo ojoojúmọ́ ẹ máa ṣe ìrántí ọlọ́ ní ìrántí tó pọ̀ so ipò kì í wọ̀nyàn lọ́rùn sáàmà ti fòǹkà sí nítorí àwọn fòǹkà sí má fòǹkà sí. bákan náà ọlọ́run ẹlẹ́dàá wa ó tún sọ fún akpẹ́fẹ́ kúrú ni ọ̀rọ̀ wọ́sùkúrú ni wọ́n lẹ́sẹ̀ fòrún. ẹ máa rántí ẹni èmi náà máa rántí ẹ dúpẹ́ máa dúpẹ́ fún mi ẹ má fà ìmúre sí mi. gbogbo eléyìí ń bẹ́ẹ̀ nù tá a lè lo àpò àfúnjàmá. anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn sahaba sọ fún wa pé ní gbogbo ògbà lànàbì máa ń ṣèrántí ọlọ ní gbogbo ògbà àyàfi àṣàbí kan tó sọ Ali ibn Abi Talib radiyallahu anhu ó ní kò sí nǹkan kan tí máa dí ànábì lọ́wọ́ níbi àti kí alukur'an àfi jánaba eléyìí gbogbo àkókò wa ẹsẹ̀ kẹnu wa kọ́ lẹ̀ sí ìrántí ọlọ́ torí pé kò sí dáadáa kẹta wá ayé yìí pàápàá jùlọ àwa tá à ń gbélé ayé lónìí ẹ rí i pé à ń fi ẹnu wa afọ́dí àáké tá à ń tún fi ń gbó àwọn alé tá à ń kọ́ pẹ̀lú òfófó gbogbo àwọn àwà pálapàla dáǹfà áwò yẹn à ń tí ń fi ń dín ládàá aláàkù. so èmi ní ìsìn ni mo kọ́lé tọ́jà kalẹ̀ èmi náà mo tún yọ àkẹ́tì tí mo tún lò kí ló bá kù fún mi ní ọ̀gbìn ìdàlùkìyà àmọ́ tí mo bá ń ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ yóò jẹ́ rọ́nà lọ. torí ẹ̀ ló ti jẹ́ pé nínú tí máa tẹ̀wọ̀n jù lórí òṣùwọ̀n téèyàn máa fi rọ́nà lọ òun làwọn gbólóǹtà ń sọ wọn yẹn. jọ́pọ̀ nínú tọ́mọ̀ fẹ́nu sọ. So سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته irú àwọn gbólóhùn yìí èyí tó bá rọ̀ ọlọ́run bẹ̀ máa wí máa wí lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n fóun bá ń sin ṣiṣẹ́ rẹ̀ máa gbé pamọ́ má jẹ́ kí ntí òsì ó tún bàjẹ́ mọ́ lọ́wọ́ nítorí tó ń bá ń wí tí eléyìí máa ń fẹ́ ti kọ́ títọ́ náà rẹ̀ ti kọ́ ó fi ti pọ́líkàlùkù ọ̀rẹ́ yìí tí màmá sọ gbogbo gbanú. tó bá lẹ́bù wọ́n tún padà di ẹni tó fẹ́ gbàṣẹ́ ìjẹ́mọ́ lọ́wọ́ wọ́n bá mú ọtí pé orí ẹlẹ́kọ̀ọ́ fọ́ so ní ọba di kárí mi so eléyìí túmọ̀ sí pé a máa gbé iṣẹ́ rí wa pamọ́ nítorí ká lè bá a sọ ládàá rẹ̀ kọ́mọ́ bá a dín tó pòórá mọ́ wa lọ́wọ́ nínú nǹkan tó náà wá tó fẹ́ ká máa lo àkókò wa fún ká lè bá a jẹ́ni tó lò dáadáa ní lílo ìjọ ti jẹ́ kárí pé àwọn náà kópa nínú sèyàmù Ramadan ọ̀sán rẹ̀ láti ṣe sèyàmù òru rẹ̀ láti ṣe kìyàmù òru àdìde láti ṣe sọlẹ́t fún ọlọ́run ọba ẹlẹ́dàá ọ̀sán akẹnuru kárarú jìnnà sí jíjẹ àti mímu àti ìbálòpọ̀ láti ìgbà tí àlùfáàjárí òdodo bá ti yọ títí tí ó fi di pọ́ọ̀rùn wọ̀ pẹ̀lú àníyàn pé à ń ṣe bẹ́ẹ̀ láti jọ́sìn fọlọ́run ọba ẹlẹ́dàá wa ọpẹ́ ni fọlọ́ ọlọ́run fún wa ní oṣù méjìlá nínú ọdún ọlọ́run tó kọ péré òun náà ní ká fi ṣe ìjọsìn yìí fún un ẹni tó bá mójútó ọ̀ ń bẹ nínú ẹni tó lo àkókò rẹ̀ dáadáa. yàtọ̀ sí kí wọ́n máa bá ọmọdé kọ́ máa sọ pé ọ̀rẹ́ ẹlẹ́dàá náà kúkú sọ bá ó ti máa pé ń ṣe yìí báyìí bu káta jẹun dáadáa èèyàn ni tó wá gbọ́dọ̀ jẹ́ pé eléyìí náà máa tìrìn àmọ́ tó fi ní sinú. torí ẹ̀ agbọ́dọ̀ lo àkókò wa dáadáa ń bẹ̀ wọ́n tún fi ká lo àkókò wa dáadáa kọ́ máa ma lórí ọ̀rọ̀ ẹ̀yà nìkan nínú ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ìjọ àtìní àtijọ́ alhamis téèyàn bá ń tó ń fẹsẹ̀ sùyà ọ̀ ń bẹ́ nínú kó lo àkókò rẹ̀ dáadáa. ó pọ̀tù ìjọ mẹ́ta mẹ́ta kó o tún fi máa kọ́ ẹnu rọ́pọ́nà ọ̀ ń bẹ́ nínú kó lo àkókò rẹ̀ dáadáa. lọ́dọọdún àyẹ̀ṣẹ́ tasuwa àtọjọ́ ọ̀hánfà fáwọn fi kẹnu ró ọ̀nbẹ́nu kúrò àkókò rẹ̀ dáadáa bẹ́ẹ̀ náà ni ẹnjọba wù oṣù siyam ọjọ́ mẹ́sàn-án àkọ́kọ́ nínú oṣù bilhijja ọ̀nbẹ́nu ni ọjọ́ mẹ́fà nínú oṣù shawwal siyam ramadan ó fi jẹ́ni tí ó fi kúrò tẹ̀sí fọlọ́ ọ̀nbẹ́nu kúrò àkókò rẹ̀ dáadáa gbogbo eléyìí ọ̀nbẹ́ bá wọn fún ní ìṣirò pé ó ń lo àkókò rẹ̀ dáadáa akramakumullah bẹ́ẹ̀ náà ni ẹni tí bá bá fún lówó kẹ ẹ máa ná owó tó dáa kẹ ẹ máa fi ran àwọn èèyàn lọ́wọ́ ẹ tọ́jú ara yín ẹ àwọn ọba tó fi ní náwó lé wọn lórí tó gbèrú yín ẹ àwọn náà bí àwọn yín bí ọmọ yín bàbá yín tí wọn bá ní ni. anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní ibda bi nafsika thumma bi man ta'ud orí ara rẹ ní kọ́kọ́kọ́ tọ́jú lẹ́yìn náà àwọn ẹni tí ìtọ́jú wọn padà lórí rẹ bí ìyàwó wa bí ọmọ wa bàbá àtìyá wa tí wọn bá ní bàbá àtìyá tí wọn ní ó ní májẹ̀mú tí wọn bá ní ìgbà náà ló tó jọ ọ̀ràn yẹn lórí ọmọ kíkẹ́ kó tọ́jú wọn. akramakullah tẹ́lẹ̀ ìbáyé wa òru wa àti ọ̀sán wa á máa lò láti fi náwó lórí ara wọn lórí ìyàwó lórí ọmọ lórí bàbá lórí ìyá tí àwọn bá jẹ́ pé wọn ò ní nǹkan tí lè tọ́jú ara wọn ní bàbá àti ìyá wa ọlọ́run ẹlẹ́dàá wa ó lóyìn àwọn ìgbàgbọ́ òdodo wọn wal ladhina yunfiquna amwalahum bil layli wan nahari sirran wa alaniyah falahum ajruhum 'inda rabbihim wala khawfun 'alayhim wala hum yahzanun ó ní àwọn olùgbàgbọ́ òdodo àwọn náà làwọn ẹni tó ní òru àti ọ̀sán ẹ sì mọ̀ pé àkókò ayé òru àti ọ̀sán náà wọ́n á máa ná dúkìá wọn ní òru àti ọ̀sán ní kọ̀kọ̀ àti ní gbangba ètò ọba àgbà kan gbé pamọ́ wọ́n gbé pamọ́ ètò ọba pé kò sí náà fi ní gbangba wọ́n ná gbangba àwọn sáà tó àníyàn sí láàrin wọn sọ́lọ̀ ọlọ́run ni wọ́n rẹ̀ san wọn gbà lọ́dọ̀ ọlọ́run o ìbẹ̀rù oníjẹ́ tí wọ́n nípa tí wọ́n bá wájú lẹ́yìn ikú ìbànújẹ́ oníjẹ́ tí wọ́n nípa tí wọ́n fi sílẹ̀ sílẹ̀ ayé ọlọ́run dákun ṣàánú àwa náà bẹ́ẹ̀ akamakumullah nínú ìjọsìn eléyìí tí ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa tí fẹ́ ká lu àkókò wa fún ká lè bá bọ́ sínú àwọn ẹni tó lu àkókò wọn dáadáa láyé tí wọ́n padà jẹ́ èrè tó dáa lórí rẹ̀ ní hajj ká lọ sí ọmọ kí ẹni tọ́lọ́ wọn bá bá fún lágbára láti lọ sí bẹ́ẹ̀ ká lọ sí hajj hajj wọ́n á sọ pé pẹ̀lú tẹ́lá ti lè gbéra láti nàìjíríà àti lílọ àti bíbọ̀ pẹ̀lú ògbó ọlọ ìjọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n iná ẹlẹ́sìn tó fi padà pé wá ìjọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwọn tó pàdù àkọ́kọ́jú wájúrò ọdún tá ẹ ti lò ẹlòmíì ti lò ju ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ́nà méjì ọ láyé tí ọlọ́sẹ̀ hajj tòǹgbà tó wá lo àádọ́ta ọdún láyé tó ọlọ́sẹ̀ hajj wọ́n wá ní jọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n pé iná ẹlẹ́sìn tó fi lọ́sẹ̀ hajj tẹ́ fi padà ọwọ́ kò sí nǹkan tó pọ̀ mbẹ̀ torí eléyìí á gbìyànjú láti rí pa lọ sí hajj yẹn ìmọ̀ ẹnu pa ń lọ àkókò wa dáadáa ẹlòmíì wà nínú wa ó ti lówó ti lọ́nà láti lọ sí hajj ọjọ́ ti pẹ́ ṣùgbọ́n kò lọ ewu ńlá ń bẹ lórí rẹ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam wọ́n fi yé wa nínú àdéhìí kan wọ́n ní ajílò bil hajj tó lọ́n bá fún ní kápá láti sí hajj ẹ yára tètè lọ sí hajj فإن أحدكم لا يدري ما يحصل له torí pé ẹnìkan nu yóò máa ń tó lè ṣẹlẹ̀ sùn. nísìn olówó lọ́dún yìí ọ̀rọ̀ náà lọ ọmọ tó lè ṣẹlẹ̀ sí ọlẹ́mì ni. ọlọ́run bá rẹ̀ kan bọ́ owó ń bẹ ṣùgbọ́n wọ́n kọ́ ma ọ̀ jẹ́ wọ́n ma. ẹlẹ́mi àlàáfíà ti ń bẹ fún owó wọn sí ma. so kò sẹ́ni tó máa ń tó ṣẹlẹ̀ sùn ẹ̀ lọ́ọ́ ti hajj. kọ̀ọ̀kan wà bẹ́ẹ̀ fún wọn máa ń dápa ara sẹ́ni tó bá lọ sí hajj wọn ni lọ́gbẹ́dẹ́ lọ fowó ṣòfò ẹ̀ ọ̀lọ́ fowó ṣòfò èèyàn lọ sí ọ̀kan nínú orígun ẹ̀sìn ìsìláàmù márùn-ún tọ́jà kò fún gbogbo ẹni tọ́lọ̀ ń bá fún ní agbára àti ìkápá àti lọ sí ọlọ́run fowó pọ̀ ń tàn sọ. láàrin káfó kọ́lé àti káfó hajj èwo lè kọ́kọ́ mójútó oníkọ́ lọ sí hajj.

ń gbọ́ ṣe láwọn àlú ó ti dé gbogbo àwọn àlú yìí náà á nísìnyí ló lè mí bàbá yín bẹ́ẹ̀ wọ́n sin bẹ́ẹ̀ ẹjọ́ ẹlẹ́rù gbé. Ah, ẹ lè ṣe bọ́bá ṣe wù yín àwọn òfẹ́ láti fi òkú yín ṣe nǹkan kan gbé. pé sábúrò pé láti ṣe náà. Ah, bàbá tí wọ́n ń bẹ lára lé ah, wọ́n ti sọ́njọ́ wọn wọ́n ní àmọ́ tí wọ́n ó ti ṣẹlẹ̀ ó ti náà. bàbá bẹ́ẹ̀ téèyàn bá ti lọ si hajj wàá lọ pẹ̀lú hajj rẹ kó láyé ni tí wọ́n bá sìnyàn hajj tó ṣe ń bọ̀ ọ lọ ẹni ò ṣe hajj kí náà ọba bọ̀ ọ lọ ilé wo ń bá ọ lọ bọ̀ ọba ọlọ́ fi kankan wọn ni àwọn mílíọ̀nù gbọ́ kọjá mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ àlùjánnà táwa kọjá mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ àlùjánnà táwa wa one million kí ẹ sọ wọ́n tọ́ pọ̀ mọ́ bẹ́ẹ̀ tí ọ̀dọ́ àbá wọn lọ sí hajj pọ̀ mẹ́rin. pọ́ùn mẹ́rin péré wọ́n ti gbé ń bàálù fún gbogbo ẹ̀rọ ní pọ́ùn mẹ́rin lórí ìjẹ́bi mílíọ̀nù ọ̀pọ̀lọpọ̀ tó ti pé wọ́n rò pé kò lè pàgọ́ náà wọ́n ti mílíọ̀nù wọ́n bá mú nǹkan nu owó àwọn. torí kọ́nà ẹlẹ́dàá wa kọ́nà fowó lọ. àmọ́ kì í sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ láyé ọwọ́ mílíọ̀nù mílíọ̀nù mílíọ̀nù ọ̀pọ̀lọpọ̀ ń lọ ìwọ náà má fara o ewu ń bẹ tó bá ní owó tó fi lé lọ hajj ọkọ̀ láti lọ sí Umar ibn al-Khattab radiyallahu anhu ó ní gbogbo ẹni tó lọ́n bá bò láti ní sí hajj tọ́nà lẹ́yìn ó sì gbàdé tí ò lọ́nà lọ oníṣẹ́ta nínú kó ọlọ́run ọbẹ̀ dá wa yóò sì ṣe àti sẹ́nà ṣe ní fún wa sábà wa lọ ọlọ́run ọbẹ̀ ó ṣe ájì wọn lálá anabi sallallahu alayhi wa sallam ó ṣe wá lójú kòkòrò ike ká máa ṣe hajj tẹ̀lé kí máa tẹ̀lé hajj nítorí pé ọlọ́run wa ó máa fi ń lẹ́sàn tó ga nínú ẹ̀sán yìí ni pé ọlọ́run máa fi tí òṣì dànù fẹ́ni tí ogun ẹsẹ ogun owó rọrùn wọn náà jẹ lọ fi ṣòkòtò rẹ kó le ọ̀pọ̀lọpọ̀ ọ̀lẹ burúkú ni wọ́n ti kágara wọ́n á máa tẹnu sọ rọ́bìṣì bẹ́ẹ̀ ni nínú àdìsí anábì sallallahu alaihi wasallam ó ní tẹ̀ ń bá ń ṣe hajj tẹ̀lé umra tẹ̀ ń ṣe umra tẹ̀lé hajj tẹ̀ ń ṣe wọ́n tẹ̀lé ra wọn nínú orí téèyàn máa rí bẹ́ẹ̀ ó ní kí máa lé òṣì dànù òṣì oníjẹ̀kẹ̀ subhanallah ẹ̀ wọ́n ní ìsìn nísìn ọkọ wo tuntun wọn lọ ọmọra ńbọlọsọra oṣù tí lọ ọmọra ńbọlọsọra oṣù lọ ọmọra tàbí lẹ́yìn àmì lọ́gbọ́ tí lọ fún ẹ lówó bàbá ológun tó ẹ pé bí lọ pa rí láàrin so eléyìí túmọ̀ sí pé máa lọ ọjì máa lọ máa lọ ọjì máa lọ wàá ọlọ́run ẹlẹ́dàá ó sì náà fún ọ. bọ́ọ̀lù òṣèlú jẹ́bẹ̀ ìwọ ń rọ kíríkàlẹ̀ Allah ilé olúwa ẹlẹ́dàá wa ọ̀rọ̀ kíríkàlẹ̀ wọ́n lọ́n ṣàánú mi wọ́n lọ́n ṣàánú àwọn ọmọ mi wọ́n lọ́n ṣàánú àwọn ìyàwó mi ṣàánú àwọn òbí mi méjèèjì ọlọ́run bá ń kẹ́ wọn ọlọ́run bá ń gẹ̀ wọn tí wọ́n lọ́ máa jẹ́ náà. káàbì ìwé ẹni tó lọ gbé wọn gbé òòsà ti gidi aláìlórí lọ́wọ́ tí wọ́n gbé òòsà kalẹ̀ wọn náà ó sojú wọn gàdà kò fi ríran etí fangada fangada ni ọ̀rọ̀ adúlọ́wọ́ adúlọ́ rẹ̀ nọ́ọ̀sẹ̀ wọn àlè dọ́gba ọ̀n lọ sọ̀fà àti mara ọ̀n lọ sọ̀fà àti mara ọ̀n bẹ̀ lọ ẹ̀dúró rìn sẹ́rìn kó tó parí rẹ̀ kọ́nà àdúrà ọ̀tẹ̀lẹ̀ aládùá torí gbogbo tó mà lórí déèyàn máa tọrọ láyé ó bàa rẹ̀ lọ́tàn òní mọ́gbà tó ń tún ṣe tẹ̀lé subhanallah walhamdulillah wala ilaha illa tó wọ́n lọ gbogbo fẹ́lẹ̀ ayé mi náà mo ti gbé wáyé kò dúró ń lò lọ torí ìrìn tí ń bẹ wá ti pọ̀ ju gbogbo àdúrà tí mo fẹ́ sí lọ. bóòlù ọlọ́wọ́ bẹ́ẹ̀ dá wa wá sànú rẹ̀ bóòlù òṣèṣin ní lọ ń gbà mí ó tún lọ ó tún lọ tọrọ rí pé alihamudulilayi wọn náà dáwò dáwò ló bí ọkẹrẹ dáwò gbogbo owó tó ń kó lọ tó ń lọ London London rọ kí ni bẹ́ẹ̀ lọ ní ìsìn London lónìí nìkan lọ mọ́tì ọ̀dọ̀ la bẹ́ẹ̀ ọ̀kẹ́ London ti dẹ̀rù jẹjẹ fa adúpẹ́ fọlọ mọ́tà nìkan máa lọ lọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ lẹ́dàá kò wò bọ́lá ọ̀rẹ́ lẹ́dàá ó ti yí gbèsè ayé rẹ̀ padà òbí dáadáa ó bẹ̀fẹ̀ lẹ́nu ìgbésí ayé rẹ̀ anábì sallallahu alaihi wasallam sọ pé ojú òní ti àṣetán ní ọjọ́ kàláyé ní ojú ní máàkì ní ọjọ́ àáfà nítorí yóò rí i pé báwo èèyàn ṣe pọ̀ tọ́lọ̀ ti kọ́ pé iná ní ọwọ́ tẹ́lẹ̀ iná ní ọwọ́ tẹ́lẹ̀ iná ní ọwọ́ tẹ́lẹ̀ ọlọ́run wá pé òun kọ́ gbọ́kùn náà kúrò lọ́rùn lágbẹ́dá kọ́ gbọ́ kúrò lọ́rùn tamẹ́dò kọ́ gbọ́ kúrò lọ́rùn làkàtẹ́gbè áá ṣètò lọ wọlé gbogbo àwọn ìṣọ́ ìtọ́jú wà lọ́wọ́ gbogbo àwọn yọ ọwọ́ yìí yọ yíyá pẹ̀lẹ́ bá bẹ́ẹ̀ ni torí tí máa ti ń ta fáwọn olùgbàgbọ́ òdodo ìbànújẹ́ ni fún àṣetàn tó ń bo alẹ́ lé yóò ti ṣẹlẹ̀ ní àràfà ni ní àràfà ni kìí ṣe lókè olúmọ kìí ṣe lókè ìbàdàn àbí òye wa kìí ṣe lókè ṣóbì ẹni tó bá fẹ́ rere yóò dé bo yóò dé Mẹ́kà torí di eléyìí ẹjẹ́ máa ní inú àníyàn wa ìwọ ọlọ́run ìwọ ọlọ́run fẹ́ràn fún mi kí n tó kúkú láyé kí n lọ sí hajj bẹ́ẹ̀ bá ti ní lánìyàn aláàánú lọ́lọ́ ọlọ́run ti ṣe rọrùn fún ọ ọlọ́run kò ṣe rọrùn fún gbogbo wa. akamakumulọ nínú àwọn nǹkan ilé ìjọsìn islam ti ń fẹ́ káfà kókó wá sí onáníkẹ́ máa pín yẹn lọ sí di dáadáa ẹ máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn nítorí pé ṣíṣe bẹ́ẹ̀ ọlọ́run ilé dáwà ó máa fi ń ti aburú máa fi ń ti dànù lẹ́yìn náà tó tó lóore تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله انتو bí ká jẹ́ ìjọ tó lóore jù nù á máa fòrò àwọn èèyàn láti rí dáadáa á máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn àwọn láti gbọ́lọ́ngbọ́ àgbàgbé ara wa torí ẹ̀ nínú tá a lè lo àkókò wa fún ìjọba tẹ̀bárí tẹ́nìkan ṣe tí ọ̀dà ẹ̀kọ́ fún tẹ̀bárí tẹ́nìkan ṣe dáadáa ẹ̀ṣẹ̀ lákin ẹni tẹ́ni tí ọ̀ máa ṣe dáadáa ẹ̀pẹ́ lọ sídìí rẹ̀ eléyìí ń bẹ nínú tọ́lọ̀ fi pa wọn láti tá máa lo àkókò wa fún kì ṣe ká máa ra ìbàjẹ́ ẹnìkan àìjá ìṣàbùrú tó tẹ náà nítorí pé àwọn burúkú àwọn ẹgbẹ́ lọ ṣe dáadáa ẹ̀yẹ́ máa pè yàn lọ dáadáa ẹ máa pè bàjẹ́ fẹ́ni tí máa ń ṣe bàjẹ́ eléyìí alayhi wa sallam kálẹ̀ tí ọmọlẹ́yìn rẹ̀ lódodo a máa hu àwọn àwà tó ọmọlẹ́yìn rẹ̀ gbọ́dọ̀ hù ká máa lo àkókò wa fẹ́yìn nínú nǹkan tó máa ń tún fẹ́ ká máa lo àkókò wa fún òun náà máa jókòó níbi tó máa ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ wọ́n kọ́ mi pọ́ lọ́nà sọ ànábì sọ ẹ dákun kí ló tún fẹ́ dáa tó yọ̀ dáa kí n gbọ́rọ̀ gbígbọ́ yóò síwájú lílò ìwọ òfin ààrẹ síbi tó ti lè gbọ́ ọ̀rọ̀ òun ààrẹ lọ́bi tó ti lè gbọ́ ànábì sallallahu alaihi wa alihi wasallam tó wọ́n sọ̀rọ̀ islam ọ̀rọ̀ àtẹ̀tẹ̀ dìde fún bẹ̀ ọkàn rẹ̀ máa bàjẹ́ àyọ́ bàjẹ́ náà torí pọ̀ kẹsàn-án ọlọ́run ọba kún kankan kí wọ́n la ń tọ́ wọ́n tẹ́sìn láì kò sí kò sí owó rọ ipò rọ ọlá rọ dúkìá rọ tí ọba ti sẹ́sìn islam kí ni wọ́n fẹ́ sọ pé ó ní ó kankan pé ní islam kí ni wọ́n fẹ́ sọ pé ó ní kò sí tó ní. ala bi dhikrillahi tatma'innul qulub ọlọ́ni ẹ̀tẹ́ tí a gbọ́ ìrántí ọlọ́n òní máa jẹ́ kọ́kàn balẹ̀ ọlọ́ni ẹlẹ́dàá wa là ń bẹ̀ àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù ó dákun kó fi gbogbo alọ́kàn balẹ̀ kó túbọ̀ ràn wá lọ láti máa lo àkókò wa dáadáa. kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó sì àkókò wa ní àwíjàre fún wa kó má sì ní balẹjọ aburú fún wa ń dọ̀gbìn ní alqiyam akólo kọwulì hàdà wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله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 àwọn ẹni tó ṣe pé tí wọ́n bá ti wọnú mọ́ṣáláṣí wọ́n á máa àkúpà wọn wọnú ẹ̀wọ̀n ni wọ́n bá ti wọnú mọ́ṣáláṣí bí ìgbà tí wọ́n wọnú ẹ̀wọ̀n ni wọ́n máa wá wọ ọ̀nà láti jàjàbọ́ àwọn tiẹ̀ jáde káwọn orí mú mi la hawla wala quwwata illa billah ẹni inú rẹ̀ ọ̀bá dunnú mọ́ṣáláṣí tọkàlẹ̀ bá ń bàjẹ́ nínú ilé olúwa ẹlẹ́dàá wa wọ́n dájú nítorí wọ́n wọlé àṣetán inú wọn dùn ọkàn wọn sì balẹ̀ la hawla wala quwwata illa billah ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn lónìí tó má ti bẹ̀rẹ̀ sọláàtì pẹ̀lú imam wọ́n máa wúra wọn bí ẹni tá a dè ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ dè lẹ́sẹ̀ ni wọ́n máa wá jàjà ìjà àti bọ́ lọ́wọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tí wọ́n fi dè wọ́n lọ́wọ́ dè wọ́n lẹ́sẹ̀ torí rẹ̀ ẹni tí wọ́n máa jà pátá ní ìgbà tí wọ́n ti sọ láti wọ́n máa já wọ́n máa já sẹ̀ bí ìgbà tí ah, ọ̀rọ̀ láti ti pẹ́ ju gbẹ́gbẹ́gbẹ́ kí lẹ́ ń ká kí lẹ́ ń ká lórí tọ́lọ̀. la ilaha illallah ó sì fẹ́ wà lìjánà. ọ̀ ẹ́ máa rí kọ́dà lómi ọ̀sẹ̀ títí yóò tún gbọ́n pa nígbà tó dúlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹlòmí àgbọ̀ lẹ́sẹ̀ yóò rò pé lè má mu ni ó ti gbàgbé kó gbogbo yín jọ tò lẹ́yìn lè má mu ni torí ẹ̀ ló jẹ́ kí màmú ọtọ́ rúkú yóò ti rúkú pé ọ̀ yára ọ̀ ń bà mí lásìkò jẹ́ pọ̀ kí màmú ọtọ́ forí kalẹ̀ pé kẹ́ni tó yẹ ká kàn forí kalẹ̀ ìrìnsọ àtàn tuntun wọn tó bí yẹ <laughs> subhanallah yóò máa yára ni ó yà lọ sálámà sáájú ìmọ̀ pé kẹ́ni ìfẹ́ àfẹ́wé lè máa sálámà ti bọ́ ta pé kẹ́ni ẹ wà ó kí ni lọ fa ìrẹsì náà kí lọ lọ sí ń ta kí lọ fi létọ̀ ń sáré lọ bá iṣẹ́ wo ń dérò rẹ ṣe tó lọ parí ìrọ̀ èrò ti ń lu bàbà àbà náà látijọ́ yìí ìgbà tó kọ́ lọ́nkún ọ̀kẹ̀sìn ọlọ́nkún tó o sì nǹkan yí padà fún ọ yí padà èèyàn bá kẹ̀sìn ọlọ́ọ̀ba kún wọn náà máa wò gbé sáyé ẹ̀ àkàràmọ̀kọ́mọ̀lá ẹ̀rì kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí wọ́n ní wá mọ́sálásí ẹni tó bá yáàbì nínú wọn ìgbà kọ́ mà ní ẹni tó bá yáàbì rúdọ́júmọ́ àyà kẹ́ni wọ́n ti fẹ́ ṣe kọ́ mà lómi ọmọ àbọ̀ torí ọ̀rọ̀ tó fẹ́ sọ kọ̀ọ̀kan kó wọn sá ti ṣe sọ láti rọ́kà mi kó wọn máa lọ pé kí ni kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ ní islam àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ <laughs> la hawla wala quwwata illa billah. òní ìgbà àdàmọ́ ọmọ ìsáyẹ́mà ní àdáyé àti parí ilé ìgbé ẹwà bẹ fúnmi ìnáwó àwọn àfọwọ́rí ọlọ́mbẹ pẹ̀lú àwọn sùúrù yẹn pẹ̀lú mọ́tì sálámọ́ mọ́tì sálámọ́. ẹ dákun àwọn àtàfẹ́ wà lìjánná nù. ẹ wá rí i pé nínú nǹkan tó báyà lọ́kàjẹ́ òun náà ní pé tá a bá wá wò nídàkejì ẹ̀rọ àdúrà àkókò tí oníkálukú ń lò ń di ipá ń gbọ́ rẹ́kọ́ọ̀dù a lè gbọ́ kútúbà a máa fẹ́ gbọ́ rẹ́kọ́ọ̀dù a fẹ́ gbọ́ Mr. Foji abẹ́ ẹ̀kọ́ ni a fẹ́ gbọ́ Kevin Kwara ẹ̀ a fẹ́ gbọ́ ọba ńlá ọba ńlá gbogbo àwọn ọkọ̀ ọbú ọkọ̀ àdánù a fẹ́ gbọ́ wọn kéwàá nonsense gbogbo nǹkan afẹ́ gbọ́ àmọ́ ọ̀nà ọ̀rọ̀ lórí sọ́wọ́ lọ́wọ́ aláwọ̀ ìṣẹ̀lẹ̀ nínú oríṣi ọ̀daràn ni. wọ́n mọ̀ pé wọ́n ń bá wí wọ́n náà là ń bá wí nígbà tó pé wàá rí ọ̀dà inú rẹ̀ dé búburúkú ọ̀pọ̀ lọ́nkún ọ̀kà lórí ikú kankan orin àdánù orin òfò ẹ̀ ríbi tó gbá àwọn olórin náà dé fúnra wọn. ọ̀rọ̀ ajẹ́pẹ̀ tí wọ́n fẹ́ fáyé tiẹ̀ ṣe nù. báwọn fẹ́ kẹ́kẹ́ ọ̀tẹ̀sìn kún kankan ẹ̀rọ àkókò tó kálukú ń lò lórí ansẹt lancet obìnrin ṣe browsing títí títí ọbẹ̀ jóná ẹran sì déédú nítorí pé ń browse ọ̀gá browse browse browse mọ́tíìnì ti gbọ́ ọmọ rẹ̀ inú ṣọ́ọ̀pù lọ́wọ́ ọmọ fi jẹ lọ títì ọ̀kadà sì gbọ́ dànù torí pé ń browse àwọn nǹkan ọ̀gbìn ti gbà láàkà ìwà báwọn ntí ìjà kúrire àwọn àkàkùmá ẹ̀sìn ní nkéré ẹ̀rọ bí ká kó sẹ́yìn sáfún mọ́tò láti fi ọ̀wá ẹ̀rọ bí wọ́n máa bọ̀ níbi ìgbàgbọ́ ẹ̀rọ bọ́ọ̀lù. èló ni ẹsẹ̀kẹ́ tí wọ́n mọ́tíláṣí nì ilé bọ́ọ̀lù wọn wọn máa wò lọ́fẹ̀ẹ́ ọwọ́ rẹ̀ lọ́fẹ̀ẹ́ báwò wọ́n ti lu yẹn bẹ́ẹ̀ ọwọ́ ni owó tó ọ̀fẹ́ ń kọ́ mo rò pé mo rò pé kí ni wọ́n ní bẹ́ẹ̀ láyé wọ́n ti lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tó kì ẹ̀yọ́ máa pé kí ló ṣe nítorí tọ́lọ́ pé ó wọlé ọyọ́ wọlé ni ọ̀fẹ́ wò máa ń yù ú àti Chelsea ẹ̀dá kò nítorí tọ́lọ́ ah la ilaha illallah gbogbo àárín àwọn àrẹ́gbẹ̀ àwọn àdánù iná pàṣípò wálẹ̀ fún láyé kálukú sì fẹ́ wà àlìjáná ṣé àlìjáná wọn kà lè rí lọ́fẹ̀ẹ́ subhanallah tá a bá gbà ń wo fídíò orin tuntun eléyìí tí wọ́n sọ̀kalẹ̀ àbá ẹrú ọ̀rẹ́ títí ní gbogbo ìlú ìyá wà bẹ̀ bàbá wà bẹ̀ ọmọ wà bẹ̀ wọ́n wà tó wọ́n tó ká títí ọlọ́kadà ọmọ tó dédé mọ́tò náà ọmọ tó dédé pé ọ̀rọ̀ bá su ọwọ́ náà gbà àwọn ò kí nǹkan kan bọ́ alọ́nu kásẹ̀tì tuntun tẹ̀sẹ̀ jáde ẹ̀sìn bá nàbì ní bá wa sọ̀rọ̀ subhanallah ìjọba ọlọ́kẹ̀jẹ̀ níta ọmọ mùsùlùmí tó wà ń bẹ̀ bàbá mùsùlùmí ìyá mùsùlùmí tí wọn wà ń bẹ tí wọn ti fi làákà yìí wọn tí wọn ti fún gbogbo nǹkan tí ò lè ṣe wọn láǹfààní láyé tí ò lè ṣe wọn láǹfààní lọ́kìyàmà. ẹ dákun torí tọ́lọ̀ ẹ wọlé àkókò tá a máa ń lò nídìí ipá ń wá bí ó ṣe dá á jẹ á mu pẹ̀lú kálukú bá jáde lé ń bọ̀ lọ́wọ́ ń dá jẹ táàmù yìí náà nì. níta jẹ dáàmù yìí yìí náà ni gbogbo ìgbà kan dàbí ronú pé ẹjẹ ẹjẹ káti pé tá à ń lọ yìí ọlọ́nìkan ló lè sàánú wa. ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ọmọ ẹlẹ́sìn rẹ̀ tó bá ṣe wọjà ẹnìkan ò ní gbọ́dọ̀ àtàjọ ẹ̀ gbogbo ẹ̀ yóò sì ti kú ọ̀lọ́jà torí kọ́ má jẹ́ pé ńgbà ọba kò ẹnìkan tajà má lọ́wọ́ yóò ti tètè dájà kẹ́nìkan má bàa tajà má lọ́wọ́ yóò tún dẹ́gbẹ́ ní ọ̀kẹ́yìn kẹ́nìkan má bàa rọ́jà tà má lọ́wọ́ oní ọ̀lọ́fẹ́ kó gbogbo ọjà yìí kí ló dé tí wọ́n fẹ́ gba gbogbo ládàbẹ̀ náà mọ́ṣáláṣí kí gbogbo èèyàn tó kó o dé kó o sì jẹ́ lè má mú ńlá tí kàn yín mọ́ṣáláṣí kàgbọ́ ti di lórí fòtì abẹ́rẹ́ burúkú kan fi ń gún wọn bì yóò ti ojú ó ti pọ́n bíi tààrà náà yóò ti sá tó sì fẹ́ wà lìjánà torí tọ́lọ́n ayé ti wá jẹ́ kó rí wa ó rí wa mú tó báyìí ayé ti jẹ́ kó rí wa mú tó báyìí àbàtọ́lọ́n kún ọlọ́ni yá ayọ̀ lẹ́dí iná àmà la tulhikum amwalukum wala awladukum an dhikrillah wa man yaf'al dhalika fa ulaika humul khasirun ẹ má jẹ́ kí owó yín àtàwọn ọmọ tẹ́ ẹ bí ẹ má jẹ́ kí wọ́n kọ́ àìrójú bá yín nígbà tí máa sin lọ́wọ́ ọlọ́lẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ <laughs> ẹni òfin ni ó dá o sẹ́ẹ̀rí gbogbo nǹkan lé ayé yìí ó nítumà lódodo ṣùgbọ́n tí ó jọ nítumà ni pé kọ́ ọ̀ka kún ara ni lọ́rẹ́ ti sin lọ. àmọ́ ní tó ọba ti sọ́ di òkúta ìgbòlù tí ò ní jẹ́ òsìn lọ wọ́lá ò ti dàdá wò la. ọ̀dà ká lówó ọ̀dà ká rí dáadáa lé ayé ṣùgbọ́n kó tẹ̀ ń tẹ́ wà wá lọ láti sin lọ. tọ́lá ti ti tó gbégi ẹ wá bira yín léèrè ní ìsìnkálẹ̀ ayé tẹ̀yìn kójọ ṣé ń ràn yín lọ láti ṣètò lọ́ọ̀ àbí ń dín yín lọ́nà. ẹni tó lọ gbé mọ́tò tó kún bọ̀ wá èkó ni wọn gbé gbà ọ̀kọ́ sí pọ́nà àbújá kan o kò sí pé wọ́n bẹ̀rù pé nìkan máa torí pé ni agara ni. wọ́n máa fi kílẹ̀ ah, ẹtẹnìkan bá tó bá wà pẹ̀lú dírẹ́fà yẹn pé jáde o kà ti sọ̀lá torí ọlọ́run lọ lẹ̀ mí pé wo bí wọ́n bá kú wọ́n ló kù so èmi bí n bá dé yóò là á ti tẹ̀sẹ̀ wà ń bá dání bá bí n bá dé yóò là èmi ò ní dúró ṣe sọ̀lá subhanallah ọlọ́run ti ti kádàrà wípé ẹ̀ ní dájú létí tẹ̀ ikú ẹni tẹ̀ wà wá ti já ṣe sọ̀lá àti yóò ṣe sọlá wọn tó ọba ṣe yóò là yóò là lọ́nà lẹ́kọ̀ọ́ Cameroon onígbàdì wọ́n ṣe bàbá àlọ́lá ṣèbọ́n lọ́nà mẹ́tí ó dájú létẹ́nu Ìbàdàn lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ wà ọ̀rẹ́ mi sàn án lọ́lọ́gbó ọkọ̀ báyìí wá ṣe inú jàmá ayé ayé ayé yìí ni wọ́n yẹn ronú pé lẹ́yìn ayé á kù èyí tá à ń ṣe wọ́n ń dájọ́ fún wa ọlọ́njọ́ jẹ́ pé ìtọ́jà wọ́n dájọ́ fún wa pọ̀ jù kọ́mẹ́jà ìdá torí de eléyìí ẹjẹ adadúró bá wọn ẹdàpọ̀ ẹjẹ kì í sọ̀rọ̀ ara wa ẹjẹ lo àkókò wa dáadáa ọ̀pọ̀lọpọ̀ nu wa ní ìsìn á ti lo jíńtọ́ sẹ́kù lọ ṣùgbọ́n láàánú lọ́lọ́ ó sì fẹ́ wa kùdò ni kódà kó ṣe péjọ mẹ́ta péré ló kù ìyẹn mọ̀ lè ṣe àtúnṣe gbogbo ohun tó ti fi ọgọ́tọ̀ ọdún ṣe aláàánú lọ́lọ́ látàrí dára tó ṣe ń jọ mẹ́ta ó lè pa gbogbo ẹ̀ sí ọgọ́tọ̀ ọdún rẹ fún ọ. tọ́ padà dán mọ àlùjánnà torí ẹ ìdùnnú wa ni pé àti ìkú tó fi dòní torí pé ẹni tí ò tí ìkú ló máa ń gbọ́ sèse rẹ̀ tí ó sì tún sí kọ́lọ̀ ń dákun kó ṣe wá lọ́kàn nù wọn ká rántí pé lásìkò tá à ń gbọ́ nípa bó ti ṣe pàtàkì tó pé ká máa lọ àkókò wa kó lè bá jáwéjáre fún wa kó aburú ká rántí pé nínú ń tún lè lọ àkókò wa fún ní dáadáa oníkápọ̀ nínú wọn ti àsọ̀ láti fọ́gà wa anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé ọlọ́run ẹlẹ́dàá àti àwọn màlàíkà rẹ̀ alápẹ̀lẹ́ àwọn náà ti àsọ̀ láti fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run tó wá pa wá láti àwọn tá mùsùlùmí tá a jẹ́ kó káwọn náà máa ṣe àsọ̀ láti yìí ká sì máa kí ní kíkí ọ̀rà.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 المسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يحفظكم الله